ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni atọ́ka ìgbé ayé a ó kà láti inú ìwé jeremiah orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàlélógún ó kà báyìí olúwa mo mọ̀ pé ọ̀nà ẹ̀dá kò sí ní ọwọ́ ara rẹ̀ kò sí ní ìkáwọ́ ẹni tí ń rìn láti tọ́ ìṣiṣẹ́ ara rẹ̀. Joe ní ìpàdé kan pẹ̀lú Daniel ní ìlú Àbújá wọ́n ti ṣètò láti pàdé ní ilé ìtura kan eléyìí tí Daniel ti fi àdírẹ́sì rẹ̀ ránṣẹ́ sí Joe. Joe ò gbé ní ìlú Àbújá bẹ́ẹ̀ ni àdírẹ́sì tí Dáníẹ́lì fi ṣọwọ́ ránṣẹ́ sí kò kún tó jóò tẹ̀lé àdírẹ́sì yìí dí ìkóríta tí kò ti lè tẹ̀síwájú mọ́ pẹ̀lú ohun tí wọ́n fi ránṣẹ́ sí nígbà yìí ni ó bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ atọ́ka eléyìí tó ń fi ní ìmọ̀lẹ̀ tó wà lórí ẹ̀rọ alágbèéká rẹ̀ kò pẹ́ kò jìnnà pẹ̀lú ẹ̀rọ atọ́ka tó ń lò yìí ó dé ilé ìtura náà ní ojú ọjọ́ fún ìpàdé tí wọ́n fẹ́ ṣe eléyìí ṣeé ṣe nípa àwọn ẹ̀rọ atọ́ka tí ìmọ̀ ìjìnlẹ̀ jẹ́ kó ṣeé ṣe ní àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbé ayé àti àyànmọ́ kò sí irú àwọn ẹ̀rọ atọ́ka wọ̀nyí tí ó lè fún ènìyàn ní ìtọ́ni sí ibi tí ó ń lọ ohun kan tí ó wà ní atọ́ka titi ọ̀run titi àtòkè wá bíbélì jẹ́ kó yé wa wípé ìdá tí a dá ènìyàn a ò dá pẹ̀lú agbára láti lè ṣe ìtọ́ni àti ìṣiṣẹ́ ara rẹ̀ a ò fi agbára yìí fún ènìyàn nítorí wípé ó jẹ́ tí ó wà ní ìkáwọ́ ni Ọlọ́run nìkan láti ṣe ìtọ́ni ènìyàn torí wípé a ò dá ènìyàn láti gbé ìgbé ayé tí ó ní ìtumọ̀ láìsí ọlọ́run. pé gbogbo ọ̀nà já sí ibì kan kò túmọ̀ sí wípé gbogbo ọ̀nà ló já sí ibi tí ènìyàn ń lọ láyé. láì fi ṣe ohun tí ó gbòde kan ní ayé lónìí yìí nípa eléyìí tí gbogbo ènìyàn yóò sọ wípé èmi ni mo ní ayé ara mi èmi ni mo sì ń darí ayé mi bó ṣe wù mí bíbélì kọ́ wa ní ohun tó lòdì sí eléyìí bíbélì jẹ́ kó yé wa wípé a ti kọ ìwé ayé wa bí yóò ṣe lọ kó tilẹ̀ tó di wípé a bí wa gẹ́gẹ́ bí ìwé orin dáfídì orí kọkànlélógóje ẹsẹ̀ ìkẹrìnlá fi kọ́ni psalm one thirty nine verse sixteen àti wípé ọlọ́run ti yàn wá àti irúfẹ́ ìgbé ayé tí a ó gbé kó tiẹ̀lẹ̀ tó di wípé wọ́n bí wa gẹ́gẹ́ bí ìwé Jeremiah orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún ti kọ́ wa ọlọ́run nìkan ni ó ní gbogbo ohun tí ó ní í ṣe pẹ̀lú ẹ̀dá ní ìkáwọ́ tí ó sì mọ ibi tí ẹnìkọ̀ọ̀kan lọ òun náà ni ó sì lè ṣe atọ́ka ayé wa dé ibi ìgbà ìkẹyìn àti ìrètí tí ó lógo tí ó ní fún wa. ìgbé ayé wa àti ti gbogbo ẹni tó wà lórílẹ̀ ayé ohun gbogbo tí ó ní ṣe pẹ̀lú wa wà ní ìkàwọ́ ni ọlọ́run yálà èyí tó ti kọjá lọ ti sínsìn yìí tàbí ti ọjọ́ iwájú gbogbo rẹ̀ pátá ló wà níwájú ọlọ́run bí ẹni tí ó tẹ aṣọ ọlọ́run nìkan ló mọ ohun gbogbo nínú ọgbọ́n rẹ̀ eléyìí tí kò lókun ènìyàn lè pinnu láti lọ ní ọ̀nà ara rẹ̀ kí ó sì já sí ibì kan ṣùgbọ́n ẹ rántí wípé ọ̀nà kan bẹ tó dára ní ojú ènìyàn ṣùgbọ́n òpin rẹ̀ ikú ni gẹ́gẹ́ bí ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkejìlá ti kọ́ wa. ṣe ìpinnu lónìí láti sinmi lé ọgbọ́n ọlọ́run nìkan ṣoṣo àyọkà látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan lónìí a ó kà láti inú ìwé kọ́rìntì kejì orí ìkẹrin àti orí ìkarùn ẹ máa bá wa kálọ. kọ́rìntì kejì orí kẹrin nítorí èyí níwọ̀n ìgbà tí ó wu ọlọ́run nínú àánú rẹ̀ láti fi iṣẹ́ yìí fún wa ṣe ọkàn wa kò rẹ̀wẹ̀sì. Si a ti kọ àwọn ohun ìkọ̀kọ̀ tí máa ń ti ènìyàn lójú sílẹ̀ a kò hùwà ẹ̀tàn bẹ́ẹ̀ ni a kò yí ọ̀rọ̀ Ọlọ́run po ṣùgbọ́n ọ̀nà tí a fi gba iyì nínú ẹ̀rí ọkàn ènìyàn àti níwájú Ọlọ́run ni pé a ń fi òtítọ́ hàn kedere ṣùgbọ́n tí ìyìnrere wa bá ṣókùnkùn àwọn tí yóò ṣègbé ni ó ṣókùnkùn sí àwọn òrìṣà ayé yìí ni wọ́n fọ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ lójú tí ọkàn wọn kò fi lè gbàgbọ́ èyí ni kò jẹ́ kí ìmọ́lẹ̀ ìyìn rere Kristi tí ó lógo kí ó tàn sí wọn lára àní Kristi tí í ṣe àwòrán Ọlọ́run nítorí kì í ṣe nípa ara wa ni à ń wàásù ẹni tí à ń wàásù rẹ̀ ni Jésù Kristi pé òun ni Olúwa ìránṣẹ́ yín ni a jẹ́ nítorí ti Kristi nítorí Ọlọ́run tí ó ní kí ìmọ́lẹ̀ tàn láti inú òkùnkùn òun ni ó tan ìmọ́lẹ̀ sí ọkàn wa kí ìmọ́lẹ̀ ìmọ̀ ògo Ọlọ́run lè tàn sí wa ní ojú Kristi ṣùgbọ́n bí ìkòkò amọ̀ ni àwa tí ìṣúra yìí wà nínú wa rí kí ó lè hàn gbangba pé Ọlọ́run ni ó ní agbára tí ó tóbi jùlọ kì í ṣe àwa. a ní oríṣiríṣi ìṣòro ṣùgbọ́n wọn kò wú wa mọ́lẹ̀ ọkàn wa ń dààmú ṣùgbọ́n a kò ṣe aláìní ìrètí àwọn ènìyàn ṣe inúnibíni sí wa ṣùgbọ́n Ọlọ́run kò fi wá sílẹ̀ wọ́n gbé wa ṣubú ṣùgbọ́n wọn kò lè pa wá à ń rí ikú jésù káàkiri lára wa nígbà gbogbo kí ìyè jésù lè hàn lára wa. nítorí pé nígbà gbogbo ni à ń fi ẹ̀mí wa wewu nítorí jésù níwọ̀n ìgbà tí a wà láàyè kí ìyè jésù lè hàn nínú ẹran ara wa tí yóò di òkú ó wá jẹ́ pé ikú ní í ṣiṣẹ́ nínú wa nígbà tí ìyè ń ṣiṣẹ́ nínú yín àkọsílẹ̀ kan sọ pé mo gbàgbọ́ nítorí náà ni mo fi sọ̀rọ̀ nígbà tí ó ti jẹ́ pé a ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà àwa náà gbàgbọ́ nítorí náà ni a fi ń sọ̀rọ̀ a mọ̀ pé ẹni tí ó jí olúwa Jésù dìde yóò jí àwa náà dìde pẹ̀lú Jésù yóò wá mú àwa àti ẹ̀yin wá síwájú rẹ̀ nítorí tiyín ni gbogbo èyí kí oore ọ̀fẹ́ lè máa pọ̀ sí i fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí ọpẹ́ yín lè máa pọ̀ sí i fún ògo Ọlọ́run. nítorí náà ni a kò fi sọ ìrètí nù nítorí pé bí ó tilẹ̀ jẹ́ pé ara wa ti òde ń bàjẹ́ ṣùgbọ́n ara wa ti inú ń di titun sí i lójoojúmọ́ ìjìyà wa mọ níwọ̀n àti pé fún àkókò díẹ̀ ni àyọrísí rẹ̀ ni ògo tí ó pọ̀ púpọ̀ tí yóò wà títí tí ó sì pọ̀ ju ìyà tí à ń jẹ lọ kì í ṣe àwọn nǹkan tí a lè fi ojú rí ni a bí kò ṣe àwọn nǹkan tí a kò lè fi ojú rí nítorí àwọn nǹkan tí yóò wà fún ìgbà díẹ̀ ni àwọn nǹkan tí a lè fi ojú rí àwọn nǹkan tí a kò lè fi ojú rí ni yóò wà títí láéláé. kọ́ríntì kejì orí karùn-ún nítorí a mọ̀ pé bí àgọ́ ara tí a fi ṣe ilé ní ayé yìí bá wó a ní ilé kan lọ́dọ̀ ọlọ́run tí a kò fi ọwọ́ kọ́ tí yóò wà lọ́run títí láéláé nítorí nínú àgọ́ ara yìí à ń kérora à ń tiraka láti gbé ilé wa ti ọ̀run wọ̀ a ní ìrètí pé bí a bá gbé e wọ̀ a kò ní bá ara wa níhòhò àwa tí a wà nínú àgọ́ ara yìí ń kérora nítorí pé ara ń ni wá kò jẹ́ pé a fẹ́ bọ́ àgọ́ ara yìí sílẹ̀ ṣùgbọ́n àgọ́ ara yìí ni a fẹ́ gbé ara titun wọ̀lé kí ara ìyè lè gbé ara ikú mì. ẹni tí ó ṣe iṣẹ́ yìí lára wa ni Ọlọ́run ó sì fún wa ní ẹ̀mí mímọ́ ó fi ṣe onídùúró gẹ́gẹ́ bí ẹ̀rí ohun tí yóò tún fún wa nítorí náà a ní ìgboyà nígbà gbogbo a mọ̀ pé níwọ̀n ìgbà tí a bá fi ara yìí ṣe ilé a dàbí ẹni tí ó jáde kúrò lọ́dọ̀ Olúwa. nítorí ìgbàgbọ́ ni a fi ń gbé ìgbé ayé wa kì í ṣe ohun tí à ń fi ojú rí bí mo ti sọ a ní ìgboyà inú wa ìbá sì dùn kí a kúrò nínú àgọ́ ti ara yìí kí a bọ́ sínú ilé lọ́dọ̀ olúwa nítorí èyí ìbáà jẹ́ pé a wà nínú ilé ti ibí tàbí kí a bọ́ sínú ilé ti ọ̀run àníyàn wa ni pé kí a sáà jẹ́ ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ olúwa nítorí gbogbo wa ní láti lọ síwájú kristi bí a ti rí láti lọ jẹ́ ẹjọ́ níbẹ̀ ni olúkúlùkù yóò ti gba ohun tí ó tọ́ sí i fún oríṣiríṣi ìwà tí ó ti hù nígbà tí ó wà nínú ara ìbáà ṣe rere ìbáà nítorí náà nígbà tí àwa ti mọ ohun tí ìbẹ̀rù olúwa jẹ́ a mọ̀ pé ènìyàn ni a lè gbìyànjú láti yí lọ́kàn padà ọlọ́run mọ irú ẹni tí a jẹ́ mo sì rò pé ẹ̀rí ọkàn yín jẹ́rìí sí mi pẹ̀lú kò tún nílò pé kí a máa pọ́n ara wa fún yín mọ́ ṣùgbọ́n èyí yóò jẹ́ àǹfààní fún yín láti máa fi wá ṣògo kí ẹ lè máa rí ohun wí fún àwọn tí wọ́n ń ṣògo nípa nǹkan tí ò yẹ tí kìí ṣe nípa nǹkan ti inú ọkàn bí ó bá dàbí ẹni pé orí wa kò pé nítorí ti Ọlọ́run ni bí a bá jẹ́ ọlọ́gbọ́n a jẹ́ fún yín. nítorí ìfẹ́ Kristi ni ó ń darí wa nígbà tí a ti mọ̀ pé ẹnìkan ti kú fún gbogbo ènìyàn a mọ̀ pé ikú gbogbo ènìyàn ni ó gbà kú ìdí tí Kristi fi kú fún gbogbo ènìyàn ni pé kí àwọn tí ó wà láàyè má ṣe wà láàyè fún ara wọn ṣùgbọ́n kí wọ́n lè wà láàyè fún ẹni tí ó kú fún wa tí Ọlọ́run sì jí dìde àyọrísí gbogbo èyí ni pé láti ìgbà yìí lọ àwa kò tún ní wo ẹnikẹ́ni ní ìwo ti ẹ̀dá mọ́ ní ìgbà kan ìwo ti ẹ̀dá ni à ń wo Kristi ṣùgbọ́n a kò tún wò bẹ́ẹ̀ mọ́. èyí ni pé nígbà tí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá lọ ìgbé ayé irú ẹni bẹ́ẹ̀ sì di tuntun iṣẹ́ Ọlọ́run ni èyí láti ìbẹ̀rẹ̀ dé òpin òun ni ó ti là wá níjà pẹ̀lú ara rẹ̀ nípasẹ̀ Kristi òun kan náà ni ó tún fún wa ní iṣẹ́ ìlàjà ṣe iṣẹ́ náà ni pé Ọlọ́run wà nínú Kristi ó ń làjà láàrin aráyé àti ara rẹ̀ kò ka àwọn ìwà ìṣedéédé wọn sí wọn lọ́rùn ó sì ti wá fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́. nítorí náà a jẹ́ aṣojú fún Kristi ó dàbí ẹni pé àwa ni Ọlọ́run ń lò láti fi bẹ̀yín a fi orúkọ Kristi bẹ̀yín ẹ Ọlọ́run rẹ́ Kristi kò dẹ́ṣẹ̀ síbẹ̀ nítorí tiwa Ọlọ́run sọ ọ́ di ọ̀kan pẹ̀lú ẹ̀dá ẹlẹ́ṣẹ̀ kí a lè di olódodo níwájú Ọlọ́run nípa rẹ̀. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ Ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight. 22 45 47. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.